بعنوان ماذا بعد الحاج ماذا بعد الحاج ولهذا الموضوع عناصير منها إخلاص العمل بالله ثانيا دوام التربية والإجابة والطاعة لله ثالثا التزام التقوى والاستقامة بعد الحج رابعا دوام الشكر لله تعالى خامسا أثر الحاج في تحديد السلوك والأخلاق سادسا المداومة على الدعاء والذكر والاستغفار سابعا الحرص على حسن الخاتمة نسأل الله تبارك وتعالى أن يوفق الجميع هذا فلان اثر الكيف يكون النبي محمد صلى الله عليه وسلم عن بيرون الله قلت الله كان محمد kọba kí àwọn sọ̀hárà rẹ̀ kọba kí gbogbo àwọn ẹni ẹni tí wọ́n bẹ lórí ìlànà ànábì àtàwọn sọ̀hárà títí tó gbọ́jú àtàwọn tó tó máa bẹ lórí ìlànà wọn tí gbọ́jú ìlà kíyàmà àbí ọlọ́ba bá sọ̀hánà dára fọ́lọ́n kó máa wọn dúró lórí ìlànà wọn kó kàwá fún ẹni tó wà jẹ́ pẹ̀lú wọn tó bá jọ́ ìlà kíyàmà èyí tí a máa sọ̀rọ̀ bá nínú kútùbà tèyí pẹ̀lú ìyọ̀ndọ́ náà òun náà ni máàdà báàdà hajj máàdà báàdà hajj kí ni tó ń bẹ kí ni tó tẹ́kù lẹ́yìn ìgbà tí yàrá ṣe hajj tán eléyìí fún gbogbo ẹni yóò tọ́ ẹ̀ṣẹ̀ ṣe hajj òní ọdún yìí abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọlọ́bà kọjọ kọlọ́bà àgbáyìnjọsí fún wa àtàwọn tí a ti ṣe síwájú kọlọ́bà àgbáyìnjọsí fún wa àtàwọn tó tún máa ṣe kọlọ́bà jẹ́ nìkọ̀kan alẹ́ náà bẹ̀rẹ̀ kọlọ́mà kójọ kó ṣe rọrùn fún wa kọlọ́ ìgbà níjọ sí fẹ́nu kọ̀ọ̀kan wa ẹ̀dí gbogbo ẹni yóò tó bá ṣe lọ́wọ́ bá sá pẹ̀lú ìjọsìn kan kí lọ́kàn lẹ́yìn ìgbà tó bá ṣe yẹn tán ìṣesí wo lọ́yẹ kó fi bá orú hajj tí ó ṣe yẹn ìṣesí wo lọ́yẹ kó fi bá rẹ̀ àkọlẹ́yìn ó ní àwọn àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kókó kókó ọ̀rọ̀ bíi méje ní abẹ́rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run bá a lè ta èyí tí ọlọ́run bá máa san tàbí fún wa nílọ̀dá nínú kútùbà kìíní àkọ́kọ́ nítorí tó bá ṣe hajj tàbọ̀dọ̀ ní òun náà ni ikhlasu àwọn ènìyàn síwájú wọ́n ní jẹ́ bá bẹ́ ṣe ìjọsìn kan mọ́sàlá sọ́rá bóyá ìrìn àwòsíyàn àbáwẹ̀ àwùdùá àwùkìrá àwùtìláwà tìláwà tó lọ́kọ̀án tí a bá tó tó ṣe wọ́n bẹ̀rẹ̀ ara wọn sọ̀rọ̀ pé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ìmọ̀fẹ́sẹ̀ tó tọ́lọ́ bá ó tún máa fi ìṣètòrí tọ́lọ́wọ́n bá tẹ̀lé tààní ìṣètòrí gbẹ̀gbẹ̀ tó pé èṣù ní ó jòkó ti kọ́ ní ènìyàn máa rí iṣẹ́ dáadáa ṣe tó bá wá ṣe é bóò ní iṣẹ́ ní òṣèlú jẹ́tọ̀ ó gbà wájú ọlọ́run èṣù tó mẹ́ tó bá wá ṣe tán bóyó tẹ̀sí tó tẹ̀sí tẹ̀ ó gbà bó lọ́lọ́run fi fún kọ̀ọ̀lé lọ́wọ́ èṣù tó bá wá fà lórí ẹ̀ ìyẹn ló fà á èèyàn gbọdọ̀ ṣe iṣẹ́ yẹn nítorí tọ́lọ́run ọba adẹ́sọ̀dí ara rẹ̀ òun náà ní pé ẹni bá àwọn nǹkan ṣiṣẹ́ lẹ́bí tí bọ̀ nínú hadith àmọ́ tó bá jọ́gbò ìyà ìkìyàmọ̀ ọlọ́ọ̀sọ pé ìgbìkẹ̀ ṣe fún torí pé àníyàn pé káwọn èèyàn ó lè bá yìnyín wọ́n jẹ́ sí yìnyín lẹ́nu ní pé ọlọ́run ó tún máa lọ ìyẹn ni ẹ gbọ́dọ̀ máa lu àníyàn torí tọ́lọ́wọ́n ọba nínú gbogbo iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe ó kéré ni ó tóbi ni ọ̀rọ̀ hajj lẹ́yìn ọkùnrin dandan fún gbogbo ìlú tó bá ṣe hajj kódà kò fi ṣe tán àkótó ṣe àti tàlàyé ẹ̀tíwájú tó bá tún wá ṣe ni lọ́dọ̀ wa nígbà yìí òórùn ayúkọpadà tí wọ́n lè pè ní alhaj tí wọ́n lè pè ní alhaja òun làwọn ènìyàn bí ń ṣe hajj lẹ́nì káàdì ìsáyẹyẹ káàrin ìmọ̀ káàdì fún kàtígórí àwọn ẹlòmí káyíókọ padà dígbà tó yẹ pé torí káyíókọ padà ká lè sọ nílápọ̀ bù báyìí ká lè máa dà nípe ipò títún ní ránkì bí bàbá ẹ̀rọ kéyìn ni wọ́n fi ṣe hajj ní òfin adẹ̀bí sọ síwájú kó lẹ́sẹ̀ lọ́pọ̀ táwọn níbi sọ pé lẹ́yìn sàdámù jàdá illa aljanna subhanallah ó ní gẹ́gẹ́ bí jọ́sí yà rẹ̀ bí sáyé tí ó sẹ́sẹ̀ kankan fún subhanallah orú ẹ̀sán olókéré tí wọ́n mú kan yẹn bàtàbàtà yẹn kó wá fi àwọn tí ò ní sanwó oṣù fún tí ò lórí tí ò ní fi kán tẹ́ lọ́wọ́ àbá ṣe torí wọn lẹ́nu mi èyí mójútó nǹkan tí ọlọ́run ṣe ló fi lọ́rùn nǹkan mí ni ọlọ́run tó bá máa dé fáàrí akọ ẹni tí ò bá pè ló ń kọ yẹn gan kó fi áyì sí àbí àdáhájà tó kọ rẹ̀ gan yóò tún máa bínú lágbájọ́ òmọ̀ ìgbà àti táàjì rẹ̀ àwọn bàjẹ́ gan o sọ fàánàlá eléyìí kọ́ lọ́wọ́ bá lásán àtàlà fi gbé àyè kalẹ̀ hajj ṣíṣe ẹ̀sán pọ̀ ń bẹ̀ àti tàyẹn síwájú nígbàtí àwọn ọmọ ìyàwó múra àmìlẹ̀ yìí òun náà ni pé dídé tí aláàjì bá padà dé àbẹ́ni tó lọ ṣe áàjì lóbìnrin òun náà ni pé kó ń gbogbo àwọn ọ̀rọ̀ sọ iṣẹ́ ìṣe tó lè ba nǹkan yìí jẹ́ pẹ̀lú ìṣekárí ni ẹ jẹ́ ọlọ́ba bá fana ta aláṣọ oníwàmà umiru illa liya'budullah mukhlisina lahu-d-din ọlọ́ni ní àpàwọn òmìnira nìkan máa ṣe lẹ́ka àti kọ́ máa ṣàkọlẹ́ fún wọn fún ọlọ́run bàbá na ta ọlọ́run sọ fún sọ́lá àti dájúdájú ìrùn mi kí wọnú ṣe àtàwọn ẹsẹ́ ìjọsìn hajj tí mo ń ṣe ìgúnran mi tí mo ń gún wà màáyáyà wà màmá nígbà ìrọ̀ bẹ̀rẹ̀ àlẹ́ gbogbo ẹ̀ pátá tọ́lọ́ ọ̀bá ni ìwọ bàbá ìwọ màmá bẹ̀rẹ̀ lórí iṣẹ́ hajj táwọn ẹ̀rẹ́ ìṣẹ́ àti gbogbo ti jẹ́wọ́ tó gbogbo ẹ̀kọ́ náà nínú àníyàn rẹ̀ tó nínú àníyàn lọ́wọ́ tẹ́lẹ̀ yìí ní àdánwò lẹ́ ní ọlọ́wọ́ ọba ló dá wa ó dẹ̀ dá ìbìlísù náà tó lè máa kọ̀ǹtró rẹ̀ ó dẹ̀ lè sọ fẹ́ ẹni wọn bá fẹ́ wà ní jẹ́ ní àdúgbọ́jẹ̀ ní ara ẹ̀ lógún kó sàfọ̀mọ́ sẹ́yìn fún ọlọ́ọ̀bá bá subhanahu wa ta'ala ọkùnrin dandan fún ẹni yóò tó ṣe hajj kọjá gbogbo àwọn nǹkan bá lè máa fẹ́ níkẹ̀ẹ́ bí ọlọ́wọ́n bá nínú àníyàn rẹ̀ nínú iṣẹ́ hajj tó ṣe ó yá ti dá kó o wípé ẹlòmíì nínú wa kọ́ni sọ́ọ̀lì wa yóò fi kùmáàlà wọ́yà kújà wọ́yà fàlẹ̀ fàìrọ́ọ̀tì kúláhà wàláàkì yẹ́ fàlẹ̀ dáríta lẹ́yìnta ìkìlá àfàlìlà ẹlùmí bẹ́ sọ́dé gbogbo iṣẹ́ ń ṣe ń kírun iná nǹkan ní ẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀lọ́bà ń ṣiṣẹ́ àwọn olóore ní ìṣe hajj àmọ́ kò ṣe àwọn nǹkan yìí torí tọ́lọ́wọ́n ọba tí ò bá dẹ̀ jẹ́ torí tọ́lọ́wọ́n ọba ká lọ mọ̀ wípé ọlọ́run tẹ́wọ́gbà lórí iṣẹ́ torí àwọn èèyàn kí wọ́n lè yìn kí wọ́n lè gbá wọlé kí wọ́n lè sọ pé ní rínú kí wọ́n lè sọ ó láyé ويوم القيامة يقول له عز وجل يا عبد ليس لك عندي جزاء وبعد ذلك من القيامة ẹni bá ní irú àníyàn yìí máa fi sin lọ́rùn ọlọ́run ó sọ pé kò sẹ́sàn kan tó fẹ́ gbà wọn ju òun ọlọ́run ọba gẹ́gẹ́ bí rọ́ọ̀fì ògbónà kọ̀díjì kò sì gbà wá ó ní àlébà Muhammad sallallahu alaihi wa sallam òun ló sọ báyìí pé inna akwafa ma akọ́fà alaykum shirkul asghar wípé ẹni tí mò ń bẹ̀rù lé yín lórí àníbi lọ́dọ̀ pé yín tó mò ń bẹ̀rù lé yín lérí jùlọ tí mò ń bẹ̀rù lé yín lórí òun náà ní ẹbọ kékeré kọ́ọ̀lù ya Rasulullah wọ́n máa ṣírùkù àfà wọ́n ní kí lẹ́bọ kékeré rí àníbi ọ̀sọ̀ pé àríyá òun náà ní kí n ṣe kárí ni àní yùkọ́ọ̀lù lima yaf'alu dhalika idha jaa nasu bi a'malihim tó bá jọ́gbìn àti àmtáwọn èèyàn bá gbéṣẹ́ wọn dé wọ́n lọ́lọ́wọ́ sọ fóró ẹni bẹ́ẹ̀ pé ìbáàbù ìlà lẹ́bínà kún tuntun ọ̀húnà fọ́bùbù dáadìta ìdáhùn ẹ̀ẹ̀sán ìròdòmí ọlọ́ọ̀tẹ́ ti wà nínú tí báwọn àṣà ẹ̀fẹ́ fún ọmọ yìnyín ẹ̀fẹ́ fún ọmọ yìnyín nítorí pẹ́lẹ̀ ìjọsìn ẹlọ́sọ́dọ̀ wọn lẹ́nìí ọ̀dọ̀ wọn náà lẹ́wọ̀ ẹ̀sàn sí ìṣọ́dìmí ọlọ́run sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí mọ́mìnà sáà ibùsùn ìgbàwá ìsánìbìn hasan ó ní ó sọ fún àníbi pé àrọ̀ àìsà rajulan gọ́ọ̀zà yaltamisu al-ajra wa dhikra ma lahu ó ní ilé àníbi ẹnìkan tó lọ jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba bí pé ń gbèrò ẹ̀san lọ́dọ̀ náà ọba ní tún gbèrò pé kó pọ̀ tèmi náà mọ́ parẹ́ kọmọ rántí èmi náà sí dáadáa àtìlíìsì àbá símá àtìlíìsì ọmọ

àrẹ́bìnrin kò ní ní ìtẹ́sán wájú ọlọ́run ọba ó tún wá rí píkẹ́ Abu Umama alìbáhìlì ó ní alìbáhìlì ó ní ó rí píkẹ́ lẹ́mẹ̀ta bẹ́ẹ̀lá ní pìzọ sọ fún pé fàdà ṣe kò ní ní ẹ̀sàn kẹta ọlọ́run ọba ni wa ibtuliya òní dájúdájú ọlọ́ọ̀bà bá kò ní da iṣẹ́ kan àyàfi tí ìbá fi tàkọ̀mọ́ fún ọlọ́ọ̀bà bá tẹ́lẹ̀ wọ ìjòyè ọlọ́ọ̀bà ó lè lè ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa fẹ́ ṣe hajj lọ́dún ìyàtẹ̀ntẹ́ ti ti síwájú fẹ́ tàkọ̀mọ́sẹ́ fún ọlọ́ọ̀bà bá sọ̀nà táyà kìí ṣe tí ẹ̀mọ́ fi ń ṣe fáàdì kódà ẹni tí ọba mọ̀ fọmọ́ mọ̀ ọlọ́wọ́ ọba tó ṣe fún

bọ́dẹ̀ ní tẹ́lẹ̀ mùsùlùmí náà máa ń wù kó dá yẹn àdúrà ni táwọn àníbẹ̀ ọlọ́run bá ṣe tí kùrá ní tẹ́ gbé wá àsódùdù lọ́rọ̀ ọlọ́run ọba bá fúnjẹ eléyìí ẹni bá wá lọ náà ó gbìyànjú láti tún máa tún máa tún àníyàn rẹ̀ sí lẹ́yìn bó ti ṣe tán torí pé iṣẹ́ kan ẹlòmíì tí wọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ọ̀rọ̀ káwọn èèyàn sàmà ibi yẹ̀ta ah, àwọn náà lọ síbẹ̀ lẹ́yìn náà ọ̀rùn ní kíkan rọ̀ yọmọ mẹ́ta kò wá níjọ tó ti àníyàn rẹ̀ náà jẹ ní káwọn èèyàn mà wọ́n tọ́rọ pé torí àwọn tó ń sọ ní àníyàn rẹ̀ fọ́ nìyẹn bá láìsí o pẹ̀lú tó bá sọ pẹ̀lú àpẹ̀jú tó bá mú wá pẹ̀lú òyìn tó káwọn èèyàn ó lè máa ipò ó lọ sí hajji ni ní tí ń bá sí hajji rẹ̀ jẹ́ èsì sẹ́sẹ̀ máa ti ṣe kárí sẹ́sẹ̀ máa ṣe fọ́lọ́wọ́ bá ní bá sí wá ń sọ lórí hajji ló kárí gbogbo iṣẹ́ pátápátá ìdálọ́ tó àníyàn wá ṣe sàníyàn ìkejì òun náà ni dàwámù èyí tó ṣe ń gbà tó fi wọnú iṣẹ́ hajji náà títí tó fi parí ẹ̀ làbẹ́yíkà yìí kó mọ́ wá bá lọ bẹ́ẹ̀ òun yìí pé ìjẹ́ ìfẹ́ ọlọ́run ọba ẹni tó ń sọ pé làbẹ́yíkà làwọn làbẹ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé àdìjábọ̀ tó wà fọ́ à yẹ bí gbà tó yẹ pé èèyàn ń sọ pé làbẹ́yíkà làwọn làbẹ́yíkà bíbà tó sọ pé ìyá rọ́bẹ̀ ìjábà tàbádà ìjábà wọ̀pọ̀ àtàbádà àtọ́à òun náà ní pé bíbà tó sọ pé mo ti jẹ́ pé rẹ ní kí o mo máa tẹ̀lé kí ẹni bíbà tó parí ìkan tó máa ṣe mí ni ìní jápò mi jọ ti máa gbogbo yára lẹ́dínà yára lẹ́dínà amọ̀nú yára lẹ́dínà amọ̀nú ẹ ṣe lé yẹ mọ́ ṣe lé yìí mo ti ṣe láti máa ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ máa tẹ̀lé òfin rẹ̀ ìtumẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀dẹ́ ni pé kó máa dún nímọ̀ ìjọsìn ọlọ́run ọba kámọ̀ ní pé wà mí náà alẹ́ kọ̀bú lè hajj dàwọ́ àbúlé ní jẹ́ bẹ́tí wà fún àti ìbàdàn hajj òun ni pé àpẹẹrẹ dáàfì mọ̀ ní pé olúwa gba ìjọsìn ó gba hajj lọ́wọ́ ẹni tó ṣe kò ní jákù òun di ìjọsìn mọ́ nígbà tó bá ti ṣe hajj ó bá lágbára yóò mọ̀ ṣe ń múrọ́ kò lágbára ní onímọ̀ wá ti mọ́sálásí pé ah, alájọ́ wá kírun aláṣì àkànpọ̀ ní ọmọ ṣe bá ti parí bá ti dálẹ́ alájì mọ́ ní túnmọ́ alájà ń kọ́ ọlọ́mọ sí tẹ́nì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ wọ́n wà fíọ́ntà wá sí ó kọ́tọ́ fẹ́ gbà ó ti gbà wọ́n lè máa pè bẹ́ẹ̀ lọ́nà èyí wọn kan lọ́n ọ ma ṣe ìjọsìn yẹn tábì mọ́ ìkọ́lọ̀ ń gba ìjọsìn ájìtọ́ lọ èyí tí yẹn lè fara ṣe wà máa ṣe èyí tí yẹn máa ń fowó ṣe wà máa ṣe tí wọ́n mọ̀ pé yes ọlọ́run yíò ní pé àwa tá ń wù ẹ́ àwọn mọ̀láìkà tí ń rí ẹ àpèjúwe mi pé ọlọ́run gba ìjọsìn yẹn ẹ̀rẹ̀ lónìí kó tó lọ sí ìṣesí ilé ọjà tó bá lọ sán gbígbà tó ń pé àdìjẹ́nà tí wọ́n ní ọwọ́ yẹn ọtọmátìkì àdìjẹ́nà ló ti gbà yẹn àwọn tẹ́kà ń bẹ àdìsẹ́lẹ̀ tẹ́ ń bẹ lérí pé èèyàn bá lọ sí àjọ ọlọ́run fún yàn à pé èèyàn mọ́ bá sẹ́yẹn jẹ́ ní o tó bá ti lọ fi àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan dànù ọ̀tán nìyẹn kò ní kankan tó fẹ́ bá ló máa ju ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ lè dínà fúnjẹ eléyìí àwọn ilé síwájú wa tí wọ́n ti lọ wọ́n ti sẹ́sán tí wọ́n wá sùn jẹ́jẹ́jẹ́ tó ní àjẹ́nà ti jẹ́ tàwọn ọlọ́sọ́fà náà gbé wọ́n àbúrò rọ́bà ká hàtí àyà ti akẹ́rẹ́ ẹ̀kẹ́ wà máa bá tọ́lọ́wọ́ bá lọ sí tó kó fi dé ni alẹ́dínà lùtú na máa átà wà kúlúkùhùn wá jìlá àwọn tó yàtọ̀ kí lè mú gbogbo tí ẹ mú wáyẹn ní gbogbo ìjọ ti tí wọ́n ṣe yẹn ní ẹ̀mí wọ́n tún máa gbọ̀n wọ́n arínú wọn ni pé tọ́lọ́n bá gba aráka méjì fún òun ó lè máa dúpẹ́ fún ọlọ́run bá lọ́wọ́ sọ́nà tààlà torí pé innama yataqabbalullahu minal muttaqin ọlọ́run máa ń gba sẹ́nu lọ́dọ̀ ẹ̀yìn tí ojú olùbẹ̀rẹ̀ ọlọ́run bá ní ajá fún òfin bẹ́ẹ̀ ní tọ́lọ́run bá gbà wọlé nìyẹn fún jẹlẹ nígbà tá a wá kì í ráhùn yẹn àpẹẹrẹ tá a fi mọ̀ yín pé ọlọ́run gba gbogbo wàhálà tá a ṣe láyé ni èèyàn ló fi máa bá ìjọsìn tọ́tọ́ ọlọ́run bá lọ wọ́n béèrè lọ́wọ́ Hasan al wọ́n ní malhajjul mabrur malhajjul mabrur kí ni ìtumọ̀ hajj mabrur òun náà ọwá sọ wọ́n pé an ta'uda zahidan fi dunya raghiban fil akhirah òun ni pé wà jẹ́ nìkan tó ráyé sá kìí sáyé lọ́mọ wà mọ́yà tó bá ti ṣáàjì tán ìwọ aláàjì wọ alhaja kìí sáyé ló kù tọ́mọ ilé mẹ́gbẹ́

ẹ̀rì kó lé wa fún ní ìmọ̀ ṣe dáadáa àwọn iṣẹ́ olóore ká jìnà sí gbogbo àwọn kùjẹkùjẹ àwọn ìwà tí wọ́n ń pa nírun àwọn nǹkan tó lè sọ wá di eléwí bú wájú ọlọ́ba káàkì ni ó lé wa jìnà sí túmọ̀ pé èèyàn ṣe ájì gidi nìyẹn tó bá yẹ pé ájì tẹ́yẹn ti bẹ̀rẹ̀ nígbà tẹ́yẹn ti gbéṣẹ́ ọwá ṣe pẹ̀lú bó ṣe tó àti bó ṣe yẹ ó fún níwọ̀n rẹ̀ kò lẹ́tọ̀ọ́ má kọjọ pé èyí ó tún máa fi àwọn kùdìẹ̀kùdìẹ̀ tẹ̀lé lẹ́yìn àwọn ilé yìí ẹni tó yẹ pé ó ti jẹ́ pé ọlọ́run ọba tó sọ ọlọ́run ọba lẹ́yọ̀ kan ní hajj kò gbọdọ̀ délé má kó tún máa pẹ̀lú míì lẹ́yìn ọlọ́run ọba kó máa gún nǹkan míì fún ọlọ́run ọba Allah subhanahu wa yẹ pé ó ṣe hajj kó dé máa ráhùn láre kó dé kọ́ mọ́jọ zakama kó dé kọ́ mọ́jọ rìbá kó dé kọ́ mọ́jọ wẹ́yìn kó dé kọ́ mọ́jọ fún ẹbí kó dé kọjọ pé àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ìwà aránù òun ni kó tún máa ṣe gbogbo ẹni yóò tọ́lọ jẹ́ pé ọlọ́run bá rahman ní hajj ní sọ pé labẹ́ẹ̀kì aláwọ̀mọ̀ labẹ́ẹ̀kì ní gbogbo àyí tó dé nígbà àwọn àkókò tó ló mẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìpè tó jẹ́ yìí tó jẹ́ fọ́lọ́run bá ìjọ́sí ọlọ́run bá tó kó sí tí ń ṣe ogbẹ̀ tí ó tó àrọ pé ẹ̀rà alálàájí o tí ẹ bá ti gbé ìhìrámù o kọ̀gbọ̀rọ̀ súnmọ́ kan báyìí kọ̀gbọ̀rọ̀ súnmọ́ kan báyìí wọ́n tẹ́ kọ̀rọ̀ lọ́wọ́n fẹ́ fi kọ́ wa wípé bẹ́ẹ̀ làwọn nǹkan kan náà ń bẹ téèyàn gbọ́dọ̀ máa súnmọ́ ní rayéráyé yẹn ní gbogbo ìgbà wípé ọgbù ẹni bẹ́ẹ̀ kọ́mọ ìpàlà ọlọ́run bá ń bẹ lérí wọn bí ṣe ń bẹ láàjì náà ní bẹ́ẹ̀ nígbà tó padà dé ọlọ́ba lásán àtàrà dẹ́ sọ pé tí ní kàfọ́dọ́dọ́ lọ́ fàlẹ́ àtàkùrọ̀ bù ha ó tún sọ ń bò míì síbi wàtíríkà hududullah wa man yata'adda hududullah hududullah faqad zalama nafsa ọlọ́ọ̀bà lásán àtàlà sọ pé àlọ́wọ́ ọlọ́ọ̀bà ni ẹ má ṣe dé bẹ́ẹ̀ ó tún sọ mọ́rin pé àlọ́wọ́ ọlọ́ọ̀bà ni ẹ má ṣe kọjá àlà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀nà ẹni bá kọjá àlà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ni ó ti sàbòtúfẹ́ ní ara rẹ̀ kọ́lọ́ọ̀kọ́ sọ wa ní àkíyèsí sí ọdọ̀gbọ̀dọ̀ tó ní máa òun náà ní ìltìzámù taqwa wal istiqama ba'da al-hajj kí o tó ní máa bẹ̀rù ọlọ́run kó di ẹni tó ń jọgá òun náà máa gbé ìbẹ̀rù ọlọ́run bá àwọn ilé fún yóò máa wá bá lọ bẹ́ẹ̀ kò ní fàkókò kan máa ṣe kó fàkókò máa drop pé àdùn méjì ní ó ṣe

nínú àwọn ìbẹ̀wò ìbẹ̀wò bá ti ń bẹnu ọ̀sán lọ́wà nígbà tó sọ̀rọ̀ ń pa ẹran ẹran a lọ ní kí àwọn alálàájì ọpa nínú suratul hajj nígbọ́ kan ọlọ́wọ́ bá tọ́lọ níbi ní pé àníyànwó lẹ̀ fi ṣe òun ni pé ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ti bẹ̀lẹ́ mi yín mọ́ṣẹ́mọ́ṣẹ́ ọlọ́ọ̀bá tẹ́ ń dínà sí mọ́ṣẹ́mọ́ṣẹ́ ọlọ́ọ̀bá tẹ́ fi ń ṣe àwọn láwọn ilé yìí nǹkan tó lọ́ọ̀bá bá sọ́nà tààlà ní ọwá dá kálálàájì kó fi pẹ̀lú ara rẹ̀ gbogbo ìsẹ̀mí rẹ̀ tí ó bá máa lò kó máa rí pé àwọn tó lọ ń pa òun láṣẹ sí

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní Tirmidhi ó ní laysa lil mu'min bíkọ̀ àní wàlá la àní wàlá fa yíṣí wàlá ìbàbí mùmí ní òdodo yìí ṣe ẹgbẹ́ orí ọkàn máa yọ ahẹ́ lẹ́bẹ́lẹ́bẹ́ yọ ma fi dọ́gbẹ́ sáwọn èèyàn la níbi tí ó ní túmọ̀ níjọ́ kan wàlá la àní àbíkọ́ máa gbáwọn èèyàn ṣépè kí wàlá fa yíṣí kí á kìí ṣe oníranù ìjọ́ máa sọ̀sọ́ fúsọ tí ó máa wùwà ilá ìlójútì kiri àti kèéta lálàájì nìkan kí ẹni tó wà láàájì yẹn kó lè fà àwọn iṣẹ́ dáadáa àwọn ìwà dáadáa ọ̀rọ̀ dáadáa fi kọ́ra rẹ̀ kó máa wá dúnni máa lọ ní gbogbo ìgbésí ayé rẹ̀ ìyẹn ló fa làwọn onímọ̀ sọ pé famani ahsana lè asanata tẹ̀síbáwò hàlà asana wàmàni àtùbà hàlà asanata tẹ̀síbáwò àtẹ̀yí à ẹni yóò wù tó bá jọ pé dáadáa iṣẹ́ dáadáa ó rí ṣe dáadáa dáadáa náà ni ó máa fi tẹ̀lé ẹni yóò wù tó bá lọ ṣeṣẹ́ dáadáa ń jákújákú àìdá náà ni ó fi eléyìí o fi wa pé ìbẹ̀rù ọlọ́run ọba tọ́lọ̀ ní pé ká lò ní hajj ọlọ́run náà tó ń fẹ́ lọ́dọ̀ wa nígbàtí a wà nílé gẹ́gẹ́ bí àsọ tẹ́lẹ̀ tí a nígbà Muhammad àwọn àgbà wa ó ní ya Rasulullah kulli fil islam qawlan la as'ala anhu ahadan ba'dak qala qul amantu billahi fastaqim ó ní ìrí ànẹ́bì sọ gbólóhùn kan fún mi ìkí gbólóhùn tó sọ fún mi yẹrẹ ọ̀kan ní pẹ́rẹ pé mi ò tẹ́ ìrúfèrè lọ́dọ̀ ẹ̀nìkan kan mẹ́lẹ́yìn rẹ̀ ànẹ́bì ànẹ́bì ní qul amantu ọlọ́run fẹ́ gbó dédé lọ́dọ̀ wa bẹ́ẹ̀ lànàbí Muhammad sallallahu alaihi wasallam òun náà ń sàlàyé ẹ̀ fún wa onígbòta dúó dédé ká dúó nígbòmí tó bá tẹ̀wá di pé ìsìnkọ́mọ̀ yẹn pé bíta níbi dúó sí olùríbi tó ń bẹ̀ mọ́jẹ́ kọ́ yẹ lẹ́nu rẹ̀ sáàdìdù àníbi sọ pé ẹ dúó ẹ dédé wà kọ́ ìbò ẹ máa súnmá mọ́jẹ́ kó nílànà tàníbí Muhammad sallallahu alaihi wasallam eléyìí ni ìránṣẹ́ ìfọ̀rọ̀ yìí ránṣẹ́ sí gbogbo ẹni yóò tí ọlọ́n ní ó ṣe hajji ní ọdún yìí àwọn ọmọ wa àtàwà tí a ti ṣe tẹ́lẹ̀ ń pé a tún máa ṣe àwọn ilé yìí ní ti ọyẹ ká dún ní má ní èyí tó tún kàn òun náà ni tààdà tí èyí tó fi dúpẹ́ kó máa dúpẹ́ fún ọlọ́run bá lórí gílà ń pè ní dúpẹ́ gan wọ́n ní pé òun ní pé sábàní alhamdu ọpẹ́ òbílẹ̀ sẹ́ẹ̀lì wà ṣúkúrò bìlà àmàlì òun ní pé alhamdulillah ó lè máa fẹnu wí yẹn àwọn tẹ́ bá ní kún tó sọ pẹ́ fọ́lọ́ wọ́n ní ẹ máa ń já sí ìsí ara dúpẹ́ tí yóò fi àwọn iṣẹ́ kan dúpẹ́ fún ọlọ́run ọba nítorí wọn wá lọ́dọ̀ gbogbo àwa tí ọlọ́run láti ìjọsìn kátán òun ní pé ká tún máa lọ síbi ìjọsìn míì àwọn onímímà wọ́n sàlà ìpé fàṣúkùrù tọ́à tó mẹ́sìlì ha wọ́n ni tí ẹ bá dúpẹ́ ìjọsìn kan tó ó jẹ fún mi níjọsìn báyìí ṣe òun náà ni pé ó yóò tún ṣe rú ìjọsìn yẹn mí Allahu Akbar ìwọ́n tọ́lọ̀ ní òṣè hajj tó bá tún rówó tún máa ṣe nọ́fílà hajj àbí èyí tó dájú òun náà ni pé ó máa ṣe umúrọ́ sínú Ramadan tó bá ti ẹ̀wà ní gbogbo yẹn ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tánẹ́bì tún júwe àdìsọ́ lórí nígbà ní tánẹ́bì ní pé tó bá ṣe láyè káyè tó bá wà ọdẹ mọ́ ẹlẹ́sẹ̀ bígbà tó ṣe hajj ni kódà ànẹ́bì tún sọ pé tí ó pé pérépéré sallallahu alaihi wasallam ká tún mọ́ gbàgbé yẹn náà ìwọ tó kírun náà ọ̀ràn yẹn tán tún máa ṣe náfìlà máa fi dúpẹ́ fọlọ́wọ́n ba ìwọ tó gbàwẹ̀ rọmọbọ́ọ̀nù tán sí túnmínà ṣàwáì àtàwọn àwẹ̀

oníṣẹ́ ànẹ́bì ní ma ń ṣe ọ̀túnmọ́sílì ni ìjọsìn ànẹ́bì ṣe ìdákúrekú torí náà ń kọ́ ọdọ̀wọ̀ ẹnì kọ̀ọ̀kan wa abdullah allah subhanahu wa ta'ala kọ́rọ̀bà kọjọ kọba wa ṣe kẹ́gbẹ̀ fún ànẹ́bà muhammad sallallahu alaihi وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد adúgbẹ́ fún ọlọ́run bàbá adẹ̀tọ́rọ ìkẹ́gẹ̀ fún ànìdà Muhammad sallallahu alaihi wa sallam èyí tí a ń bá lọ òun náà ni madha ba'da al-hajj kí ló kù tọ́yẹ bí i ó ṣe lẹ́yìn ìgbà tí yẹn ti ṣe iṣẹ́ hajj tán inú rẹ̀ òun náà ni asarul hajj fi tahdidi suluqi wal akhlaq torí pàtọ́ yẹ kí hajj tí yẹn ṣe fẹ́ kó ní nínú wàyàn nínú ṣiṣíyàn nínú àwọn ìbánilò hajj ṣíṣe ní ìbádọ́lá ìjọsìn kan ni tí ọlọ́run ọba ṣe lófin fún wa àti gbogbo àwọn ọjọ́ tí ó kúnnà gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba ṣe lófin nítorí àti tún ọlọ́dandan wa ṣe àti alápapọ̀ wa ṣe ni tàbá gbogbo ìjọsìn pátápátá tọ́lọ́run ọba sọ nínú Al-Qur'ani Karim ó ń ṣe nítorí ká lè bá túnṣe sí wa kan ṣe ni nítorí pé kọ́mọ̀ mọ̀ lọ bẹ́ẹ̀

máa gba zàká lọ́dọ̀ wọn zàká ni ọlọ́run bá pè ní sọ́dá kọ̀bẹ̀ nítorí ìjódòdó ìgbàgbọ́ ẹni kí ń yọ torí pé kèsè ogbó ẹni gbàdí gbàgbọ́ mẹ́rin lọ́dọ̀ wá ń jìn tí ẹ bá ti ká ọ̀rọ̀ zàká olówó ọ̀sọ̀ pé ẹ̀kọ́ bẹ́yẹn ọ̀pọ̀lọpọ̀ olówó ẹni tó pọ̀ jù pẹ̀sẹ́ntèjì tó pọ̀ jù ní pé wọ́n yọ zàká lọ́dọ̀ tiwa torí pé ìgbàgbọ́ mẹ́rin ni tí gbàgbọ́ bá dúró dá yóò béèrè bí òun ti ẹ̀ ti wá ti débẹ̀ a níbi máa gba zàká lọ́dọ̀ wọn yóò máa fi fọ̀ wọ́n mọ́ eléyìí ni yóò tún máa jẹ́ àfọ̀mọ́fún owó wọn mọ́ wá sàdúà fún wọn àdúà tó bá ṣe fún wọn yẹn yóò máa mú wọn bàtìzàká tutọ̀ hàn àrọ́ ìzàká ní báyìí tẹ́lẹ̀ pé tutọ̀ nírú ohun dàtí tí a bá ti yọ́ yọ́mọ̀ ṣégin yọ́ mọ́ wọn àfọ̀mọ́ fún ẹ̀mí wọn àfọ̀mọ́ fún ẹ̀mí wọn ní o that is ọ̀rọ̀ ọba sọ pé wọ̀túnṣe kí him bí ha zaka yìí yóò máa wá fọ ẹ̀mí wọn yóò máa fọ́ kò níbi ìsáhún torí wọ́n ni tó yọ zaka ní yóò sàrùkó fáwọn kan ní kò tó ní kó lákàtì kan kó kó sákàtì kí ń kọ́ ní pé èèyàn mọ̀ bá fún èèyàn yóò máa mú ọlọ́ọ̀bà lásán àtàlà sọ́nà ṣọ́tìlá sàbúùt ó ní wà pímù sọ́lá wà pímù sọ́lá ta iná sọ́lá ta dánihà àlìfàṣà ìwà ìmúǹkà wípé máa kírun torí pé ìrun yìí ó máa ń lé ní jìnà sí wà sínà ìsọkúsọ àwọn ìyapọ̀ ọlọ́wọ́n bá ìrun máa ń léyàn jìnà síbẹ̀ kó lè máa bẹ pẹ̀lú àwọn ènìyàn èyí tó yẹ pé ọlọ́ọ̀bà lásán àtàlá sànú ọlọ́ọ̀bà lásán àtàlá ma fi gbé jìnà sí àwọn nǹkan jákujàku òun ni pé ìmọ̀ wá kírùn yìí ó láwọn iṣẹ́ tó máa ṣe lára yàn bẹ́ẹ̀ ni àwẹ̀ nígbàtọ́lọ́wọ́ bá tó ń pa àwẹ̀ oníyàwó lẹ́dínà amọ́nù kútìbà àríkùn síyàmù kàmà kútìbà lẹ́dínà min qablikum la'allakum bá bẹ̀rù ọlọ́ọ̀bà láti sàwẹ̀ lọ́rọ̀ yẹn lórí tàbáwọn ogun òjọsìn pátápátá a mọ̀ bá gbé àwọn nǹkan tí alátìlé lórí ọlọ́run bá fẹ́ fi tún wa ṣe ní ìwọ tó lọ sí hajj n tó dáa fún ẹ jùlọ náà ni pé ibi títí ẹ̀dá dé ní bóòsì náà bọ̀ bẹ̀rù ọlọ́run ọba mako tó lọ kí nǹkan yóò lékún kọ́ yàtọ̀ kéjọ pé orí ó kọ́ padà kéjì ń káyé orígun ẹ̀sìn ọ̀gbọ́n orígun ẹ̀sìn lọ́lọ́ṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ lénìí ọkà fún pé àìmú lówó tó ṣe hajji alájà àrà hajji oríṣiríṣi ó kọ́ sabata night alára àfà ní tí bá tí ìbá tẹ mú ogun táwọn èèyàn ń bọ̀ òun ṣe bóyé ní ó bólẹ̀ tí àwọn tí ó yẹ fún láwọn lọ ṣèjọ́ sí ńláńlá tí wọ́n ń jó ní àwọn àfà tí dẹ̀ ń kó wọn lọ náà àkọlọ̀bà kọjọ̀kọba tún wọ́n ṣe ipa tí ó jà lẹ́rọ lọ́lọ́ onílọ́ṣe business ọ̀pọ̀lọpọ̀ mí lọ sọ́hun jálà bí ṣe ṣe nàìjíríà tún lọ ṣe fún ọlọ́run ọdún tó kówó dé bá mú nìsìn níbo là ń lọ à ń tó gbogbo àwọn mùsùlùmí nítọ́lọ́wọ́ bá rán wa nìjà ṣe ẹni ó lọ sọ́hun tó dé ìjọsìn rẹ mójútó nítorí yẹ àwọn dáadáa ẹgbẹ́já kọ̀ntínú láti tún máa kọ̀ǹsó kájẹ̀ tún gbìyànjú láti máa tún ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ nítorí jẹ́ ájì tọ́lọ̀ ọba lásán àtàlọ gbà fún ni òun náà ni ájì tí yẹn ṣe tí dẹ̀ tún ṣe dáadáa pẹ̀lú rẹ̀ tàbá wo ọ̀rọ̀ tí ọlọ́ọ̀bà lásán àtàlá sọ pẹ̀lú ọ̀rọ̀ hájì ní ẹ̀rì ọ̀rọ̀ náà ní pé kí yóò lè fi wà jágùjàpílẹ̀ tàbá lọ sínú sọ́ọ̀tù bá tó ẹgbẹ́ nǹkan tá a ti mà ní fàmàfọ́rọ̀dọ̀ fi hin alhaj ẹni yóò tó bá ṣe hajj nínú àwọn oṣù hajj ọlọ́ni fàlà rọ́fàtà wàlà fùsùkọ̀ wàlà jìdádà fil hajj tí yẹn bá wá wà láhájì tí ń ṣe ọmọ máa ṣe òun náà ni pé àtúntò aṣọ síwájú pé bó lọ́n ṣe sọ́n bíbà yìí náà ni pé gbogbo ìgbà náà ní nǹkan yìí náà dáa ẹni tó ti kọ́ra lọ́hùn-ún ó má tún dé kó tó má rìn sí bàjẹ́ má ńlọ́lọ́ fẹ́ kó yé wa ń bẹ̀ nìyẹn ìtumọ̀ ìfọ́lọ́hùn a lọ náà ẹ jẹ́ ká mójútó kádẹ̀ tó máa lábalẹ̀ ilé yìí ìpè ẹlòmíì máa ń àmọ́ tó bá wu àwọn ìwà burúkú ájì rẹ̀ yìí lè di nǹkan tó yẹ pé ó lè fi ó lè wéjẹ̀ kọlọ́bà kọ́mọ́ ìdìbò wéjì fẹ́ nípa ọ̀kan wa tábà lọ sínú àdìsá àbẹ̀ òrèrè ọ̀dọ̀láàni ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ó béèrè question kan lọ́wọ́ àwọn ẹjọ́ kan òun náà ló tún padà al-muflisu fina ma la dirhama lahu wala mata' àwọn sọ̀hábà náà ṣáàyí tí bẹ lọ́pọlọ wọn pé ẹni ó jò kan lẹ̀ lẹ́ni tí ò lówó mọ́ kò sówó fún mọ́ kò sí property kò sáfẹ́ ọwà ní ìlúlẹ̀ mọ́sílẹ̀sà ní ọmọkí tó bá ṣe ti jọ mi mò ń sọ ẹni ó jò kan lẹ̀ ó ti yó tẹ́lẹ̀ bọ̀ tí ó ti jò òun náà ni àti yá ọmọ kẹyàmà bí sọ̀lá ẹni náà gbé irun wá tó bá jọ mẹ́rin àti kẹyàmà dàtí yóò fi wákàtí márùn wasiyam yóò gbáwẹ̀ Ramadan wazaka yóò yọ zaka wàyá ti àmọ́gbà tó dé ó gbé tẹ́dé lóòtọ́ ọdíṣàtà mahada ó ti bú ilé lọ́nà ìlẹ́tọ́ wàkọ́dà mahada ó kúrọ ọmọ lè wà ákàlà máàlà hada ó jẹwé lè lọ́nà ìtọ́ sáfàkà àdá mahada ó ti tẹ̀jẹ́ nùmí sílẹ̀ wàdọ́rọ̀bà hádà fàyú ọkọ́ hádà mi àsànẹ́tì wà hádà mi àsànẹ́tì gbogbo àwọn tó ti dára lé lórí wọn gbogbo ọmọ fún un dáadáa rẹ̀ wọ́n mọ̀ kó fún ọmọ kó fún ọmọ kó fún wọn fàyín fàníyàtì àsànẹ́tùhù kọ́bùlá àríyókòdọ̀mà àlè tó bá ikú kí àwọn tí ń àníbi ni kí ló padà ṣe pẹ̀lú gbogbo ìjọsìn tó ṣe yìí fàtórí hàṣàn àlẹ́ yìí fún mọ̀tórí hàfìnà bí bá ti kó bá ṣe tọ̀hún lé lórí tán wọ́n padà sọ sínú náà china ni àbẹ̀lọ́ bàbá sọ́nà tààlà ọlọ́mọjà padà sí kọ́kọ́ àbẹ̀lọ́ ni sọ́nà tààlà dáadáa ní kọ́lọ́bà kọ́jọ kò fi yọ ó já sí orí àlámàrí wa àbẹ̀lọ́ bàbá sọ́nà tààlà ìjọsìn tá ń ṣe ní kọ́lọ́bà kọ́jọ jáde kó gbá ní ìjọsìn fẹ́ ká tó ṣe ń gbà tá ń ṣe lọ́ àti gbàtàbá ṣe tán kọ́lọ́bà kó ṣe fẹ́ ní wa àní parí òun náà ni pé ẹni bá ṣe hajj tán gẹ́gẹ́ bí ọlọ́run bàbá sọ́dáta ti kọ́ wa níbi àwọn ìjọsìn yòókù bẹ́ẹ̀ náà ni títàjì náà nídi òun náà ni àyùdáwà mọ́tú àálẹ̀bọ̀ ààbìwọ̀ díkìrì wọ́n bí sífà ẹlú tó bá parí hajj kó dún ní mọ́ ìmọ̀sàdúà ìmọ̀sàkáà ìmọ̀tọrọ àforíjì níwájú ọlọ́run ọba ọlọ́ọ̀bà lásán àtàlá ó pàṣẹ lélẹ̀ torí kíni torí àtúnṣe fún àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan tó bọ́lọ̀ ń bá lọ jẹyọ nínú téèyàn ti ṣe síwájú yẹn ẹ̀rí pé nígbà tó lọ́ọ̀bà lásán agbára ní tàbá parí ìrùn tán ẹ̀ntà níbi ti kọ́ wa lẹ́nu pé káṣí asìkàfọ́lá àti káṣí sùhánàlá alhamdulillah Allahu akbar àti bẹ́ẹ̀ àrọ̀fáà fásitì rọ̀ lọ́ha àrọ̀ ọlọ́ni tẹ́ ẹ bá ti darí dé ń bi àràfá àti tẹ́ parí àràfá yín tẹ́ parí ṣáájì yín ẹ̀tẹ̀rántí ọlọ́run ọba ní mẹ́ṣára làárọ̀ òun ni pé ó tún sọ́mbò mí pé báyìí làpọ̀ lórí tún mẹ́rin àti gàkùn tẹ́ bá parí ṣáájì yín ò fásitúrù lọ́ọ̀hà ẹ̀tẹ̀rántí ọlọ́run ọba bákan náà eléyìí ọlọ́run bá fi kọ́ wa ní gbogbo àwọn ìjọsìn bẹ́ẹ̀ náà làwọn ànẹ́bí ọlọ́run bá ṣe ṣe ànẹ́bí Ibrahim ni ànẹ́bí Ismail ni àtàlẹ́bí adam ni aléṣọ́lájú wọ̀sẹ̀lẹ́m nígbàtà wọn parí jọsìn tán wọ́n tún bẹ ọlọ́wọ́ bá lásán àtàlá pé kọ́lọ̀ kọ́ gbà jọsìn lọ́wọ́ wọn èyí táwa náà ṣe kọ́lọ̀ bá kọ́jọ́ kọ́ gbà ní jọsìn lọ́wọ́ ẹ̀mọ̀ kọ̀ọ̀kan wa kọ́jọ́ kọ́ mọ́ dájú wa láyà gbogbo ń tá ṣe táwọn jọsìn yóò fi bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kọ́lọ̀ mọ́ ti ká débẹ̀ gbogbo ń tá sọ tí jọsìn yóò fi bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kọ́lọ̀ bá lásán àtàlá kọ́lá wa lá اللهم اهدنا حق حقا وارزقنا اتباعه وارزقنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم تقبل منا انك انت السميع الدعاء سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك